الرجيم بسم الله الرحمن تتم الصالحات ثم الصلاة والسلام على رسول الله ada ọpẹ́ fún Ọlọ́run ọba ọba alágbára ọba ọ̀kan ṣoṣo ọba tí ó sọ alukuraanu kalẹ̀ fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam wàlámú yẹ̀kẹ́ aláwọ̀ àríwájá ọlọ́run wá sí kùránì ní nǹkan tó wọ́ ọlọ́run sí kùránì níwé kan tó já sí wípé súsú ọmọ báyàn téèyàn bá gbọ́ kùránì lánàá tó bá tún gbọ́ lónìí kò ní sú níjọta àti nǹka fátíà àwọn arẹ́ nìkan kó ní ọ̀rọ̀ fátíà ń gẹ́ tiẹ̀ ti sú yẹn gan sì bá fi kírun láàárọ̀ sì bá fi kírun oúnjẹ tá a fi kírun lọ́sẹ̀ tó lọ ọdún tó lọ ń kọ́ tá a bá ti wá ń ka kùránì yóò tó wá mọ̀ ọ̀dọ̀ gbọ́ létí yọ ọmọ wo etí gbọ́ afi ọpẹ́ fún ọ̀rọ̀ ọba náà jama lẹ́yìn àwọn ọkọ̀ demand àwọn ọ̀rọ̀ ṣáájú tá a ti sọ fódìdí nǹkan tí ò ní ní ọ̀sẹ̀ kan àwa fẹ́ bọ́ sínú súra alákọ̀ọ́kọ́ nínú Al-Qur'an àwọn ọ̀rọ̀ tó yẹ ká tún sọ ó pọ̀ ṣùgbọ́n tá ní ká máa ṣàlàyé ẹ̀ lọ odidi rọmọgọ́nù ọdún a lè mọ́ rírì kankan ṣe ọjà mọ̀kọ̀dìmáàtì àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ èyí tí àwọn onímọ̀ sọ nípa ha. pẹ̀lú mọ̀bá tí a ti sọ yẹn abẹ́lọ́n kó tọ́ wa sọ́nà nínú bá ṣe máa ṣàlàyé alukur'an ọlọ́run má jẹ́ kí a sì sọ àwa tí a máa gbọ́ ọlọ́run má jẹ́ a sì gbọ́ bá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 súrà tá a fi bẹ̀rẹ̀ kùránì ìtumọ̀ fatiha láti ibi fataha ó sí ó ókùn kéèyàn ó sì nǹkan súrà tó já sí wípé òun ló sí alukoran òun ni opening chapter àwọn àfáà ní wípé wọ́n máa ń pe súrà yẹn wọ́n máa ń pe ní alfatiha súrà tọ́já sí pé òun ló sí alukoran torí pé òun ló bẹ̀rẹ̀ alukoran òun ni wọ́n ṣe fi bẹ́ẹ̀ àṣẹ́ta bá sọ pé alfatiha àbí alfatihu ètò sí nǹkan òun ní ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n torí pé súrà yẹn òun ni súrà àkọ́kọ́ tá a kọ́ rí nínú koran ṣùgbọ́n ní bọ́lọ̀ ń ṣe sọ alukoran kalẹ̀ òun kọ́ ni súrà àkọ́kọ́ tọ́lọ́ kọ́ sọ̀kalẹ̀ ní alukur'an léyìí tí ò rújú tí ò sí yapa inú ń bẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ súratul alákọ̀ ikọ́rọ́ bísí rabbikal ladhi khalaqọ̀ khalaqal insana min alaqọ̀ ikọ́rọ́ àwọn ọ̀rọ̀ súrà yẹn lọ́lọ́ kọ́ sọ̀kalẹ̀ nínú Qur'an fún àwọn ìwà ṣùgbọ́n ní títọ alukur'an ní bí wọ́n ṣe àrẹ́ǹdì alukur'an suratul fatiha òun ni súra alákọ̀ọ́kọ́ nínú alukur'an bí wọ́n ṣe tó alukur'an òun lalákọ̀ọ́kọ́ so wá rí lórí súra yìí ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ó lè já sí lórí súra yìí nìkan òun la máa tú ní rọmọbọ́ọ̀nù ọdún yìí tó bá sì wọ ọlọ́run a tún lè bẹ̀rẹ̀ Suratul Baqara ṣùgbọ́n àwọn nǹkan tó wà lórí súra yìí ẹ jẹ́ ká máa wò díẹ̀díẹ̀ àáfàá ní kí ló dé tí wọ́n fi ń pe súra yìí ní Suratul Fatiha jọ torí ọlọ́run láìtì rẹ̀ dáadáa nínú tafsiru ti bàbá wa Sheikh Muhammad bọ́nà sọ́ọ́lẹ̀ al-Uthaymeen bàbá ní wọ́n ń pè bẹ́ẹ̀ súnmìyàt súnmìyàt bìdálíkà lè anna owó tó tó àbí alukóránù karim torí pé súnra yẹn òun ni wọ́n fi bẹ̀rẹ̀ kíkọ alukóránì sóra wọn tà ń sọ wẹ́rẹ́wẹ́rẹ́ ìwọ tó ọba gbọ́n dáadáa máa dè mọ́lẹ̀ àwọn ìbéèrè kéékèèké báyìí a máa jáàyàn ṣubú lọ́jọ́ ìdánwò àwọn ìbéèrè kéékèèké báyìí tó bá láwọn prógrámù táwọn ń ṣe lórí rédíò lóru ààrẹ lánàá dúdú láwọn splash àwọn èèyàn wà máa béèrè àwọn ìbéèrè wọn àwọn àbí àwọn èèyàn béèrè ẹ béèrè béèrè ibi ọta fẹ lómi ìdè ọmọ súrà tákọsọ kalẹ̀ ẹlòmí ọmọ àyà mélòó ni fatia ni kódà òpó ìsìláàmù ẹlòmí ọmọ pé márùn ni orígun ìmánì ẹlòmí ọmọ pé mẹ́fà ni tó bá ti wá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé ọyẹ tó try yà ní ìmọ̀ níwà mọ́lẹ́ni ọta fẹ́lẹ̀ mùsùlùmí ọmọ nǹkan díẹ̀ díẹ̀ mẹ́sì wọ́n tó ní wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kọ́ jẹ́bù ní ẹ̀bùn nítorí pé bí wọn ò ní gan ibi táwọn èèyàn ya láìmọ̀ kan dé nípa ọ̀rọ̀ ọ wá ọmọ mẹ́rin ní àwọn kàdíjá bí ń bẹ̀ ó ní àwọn oṣù mẹ́ẹ̀ẹ́dógún àbí twenty seven kọ̀ọ̀nà so láwọn ìbéèrè kéékèèké yẹn a máa gbéyàn ṣubú tí è bá ṣẹni tó bá ṣe kí ni tó bá ṣàkíyèsí ẹ̀ tí wọ́n bá bi ọ́ pé kí ló fà á kí ni ìdí ẹ̀ tó fi já sí wípé a ń pè Suratul Fatiha ní Suratul Fatiha a nítumọ̀ al-Fatiha òun ni tá a fi bẹ̀rẹ̀ nǹkan òun ni fi sí nǹkan opening chapter bàbá wa Muhammad bùnú sọ́ọ́lẹ̀ àlùfẹ́ imin wọ́n ní wípé ń tó fà á òun náà ni wípé súrà yẹn náà fi bẹ̀rẹ̀ kùránì asóhun ni opening chapter among the chapters of the Quran òun sí nínú gbogbo àwọn súrà ti bẹ nínú bàbá ní nǹkan tó fà tiẹ̀ sọ̀rọ̀ míì wàkọ́dé kírílà wọ́n láwọn míì sọ pé iná àwọ̀lù sóòrọ̀ tí nazalat kàmílà wọ́n lóun ní súra alákọ̀ọ́kọ́ tó kọ́ sọ̀kalẹ̀ lódìdí ṣùgbọ́n pẹ̀lú pé gẹ́gẹ́ wà kírílà yẹn owó ti mọ̀kọ́rọ̀ àwọn ní súúrà yìí wà bí à tó fútàwùlì ìrọ́ àtúfi sọ̀làwàtì àsára tí ń jẹ́ ọmọ ẹ̀jẹ́ fàtíhà súúrà tá a fi bẹ̀rẹ̀ kùránì wọ́n nítorí pé òun la fi máa ń bẹ̀rẹ̀ ẹ̀rọ bẹ́ẹ̀ ni àgbẹ̀ ẹ̀kọ́ tó bá ti ṣe Allahu watabaraka smoka wataala jàdúkà wàláyìlá àwẹ́rúkà ọ̀kan nìyẹn tàbí mi Allahumma ba'id bayni wa bayna khotayaya kama ba'adta bayna al-mashriqi wal-maghribi Allahumma naqqini min khotayaya kama yunaqqa ath-thawbu al-abyadu min ad-danas Allahumma ighsilni min khotayaya bil-ma'i wal-thalji wal-barad lẹ́yìn tá a bá ti lè wí àdúrà bẹ̀rẹ̀ wọn tán ìta àfi máa ń bẹ̀rẹ̀ ẹ̀rọ gangan òun ni fatia bá bẹ̀rẹ̀ ẹ̀rọ ala sayyidina Muhammad ó ní mo ní ká nàbí gan o àsàlátà wípé aláwọ̀ ala Muhammad wa ala Muhammad sọ̀lá ìta onírun àdúrà ẹnìkan tó ti tí ọ̀gbẹ̀ sí tọ́bẹ́ sàràdúrì bá dì sàràdúrì bá sí pé kí o àdàdálẹ̀ ni tí ò ní pínlẹ̀ ọwọ́ afẹ́ gírun wá lọ kà náà àbẹ́ni kábẹ́ gírun ni àjálù ọ̀rọ̀ súnú láàyè láàyè ágbà sáàzù kọ̀mọ̀ pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ nínú kùránì ó ní ẹgbọ́ àfà sékèsáyà kùránì ní tí ò ní pìlẹ̀ kankan a ń sàlàyé gbogbo eléyìí káfí mọ kí ló fà á tó jẹ́ kí wọ́n mọ̀ pé súrà yìí tó jẹ́ kí wọ́n mọ̀ pé ní alfáàtíhà alìkílà pé alfáàtíhà súrà táàfin sí alùkọ̀án àti rí ọ̀rọ̀ méjì tó rinlẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ òun la fi bẹ̀rẹ̀ kùránì òun la fi sí àlùkùrán tí wọ́n bá bí kọ́lọ́njẹ́ orí nǹkan sọ ọkàn rẹ̀ ti sí èlọ ìdí ẹlẹ́ẹ̀kejì tá a ṣe ń pè ní fátáhà òun ni pé òun la fi ń sí ìran òun la fi ń bẹ̀rẹ̀ ìran súrà yìí wọn a máa pè báyẹn so wá rí súrà yìí alfátáhà ó tún wá ní àwọn orúkọ tó pọ̀ eléyìí tó já sí wípé àwọn àfẹ́ẹ̀sì máa ń pè mo lè sọ ọkọ̀ tó fẹ́ tó mẹ́wàá fún ọ a rí nínú àwọn àfáà tí wọ́n dá pọ̀wọ́pọ̀ ogún a rí nínú àwọn àfáà tó tó sọ jù bẹ́yìn lọ ṣùgbọ́n gbọ́ díẹ̀ nínú àwọn orúkọ eléyìí tí Al-Allama Ibn Kathir tí wọ́n mú wá fún súra yìí so ráwọn ọkọ̀ tí mo fẹ́ sọ yìí mo lè padà bí ọ pé fún mi ló mẹ́wàá tí sọ́rọ́tù lè fà á ti à ń jẹ́ kódà ó lè jáde fún ọmọ wa sọ wípé ìgbà wo lọ ṣàlàyé eléyìí fún wa ní tafsir òun láti ṣàlàyé alákọ̀ọ́kọ́ nínú ọkọ̀ tí súra yìí jẹ́ òun ni al-Fatiha gangan èyí tí gbogbo mùsùlùmí ayé tí wọ́n fi ń kù ẹlẹ́kejì nínú orúkọ tí súra yìí jẹ́ òun ni Fatihatul Kitab wàá yọ alifu àti láàmù wàá yọ kúrò níbẹ̀ ọ wàá fi alikitaabu alikitaabu tíra yọ wàá di ìta fi sórí alikitaabu bẹ́ẹ̀ òun ni alukuraan a máa pè ní fatihatul kitab àṣẹ fatihatul quran súra táa fi sí alukuraan súra táa fi ṣe kíni táa fi bẹ̀rẹ̀ alukuraan. ìyẹn jẹ́ ẹlẹ́kejì ẹlẹ́kẹta nínú orúkọ tí ń jẹ́ òun náà ni ummul Qur'an jama ummu al-Qur'an orúkọ ẹlẹ́kẹta òun nìyẹn tó ń bèé tàbí kó tó pè ní ummul kìtàbù alìkìtàbù òun náà ni al-Qur'an o tó lè pè ní umulu quran ìyá quran súra tó jẹ́ ìyá gbogbo súra ní quran òun ìyẹn òun náà ní fatiha arókọ tí ń jẹ́ òun ni méje torípáyà méje òun ni súra yẹn ara ọkọ̀ tí súnmùrà yẹn jẹ́ òun ni alhamdu tí bá ní ọya ka súrọ́tù alhamdu kakíni súrọ́tù alhamdu kálùkó tó kù dáadáa kálùkó sì máa bẹ̀rẹ̀ nílẹ̀ kálùkó mọ̀ tó bá ń sọ súrọ́tù alhamdu òun ni pé súrà ọpẹ́ ó rí pé ka lẹ́yìn ìgbà tá a bá ohun tá kọ́kà ń náà ni wípé alhamdulillahi rabbil alamin sórí alhamdulillahi rabbil alamin ọpẹ́ òun la fi bẹ̀rẹ̀ súrà yẹn gbogbo ẹni tí è bá dúpẹ́ fọ́lọ̀ à ń bọ̀ wá bẹ̀ nígbà tá a bá débi ìtumọ̀ àì débi ìtumọ̀ báyìí àwọn ọ̀rọ̀ tó yẹ ká mọ̀ nípa fáti àgàngàn là ń sọ lọ sórí ẹni tó bá yẹ kó dúpẹ́ tó lòun ò ní dúpẹ́ yóò tún jíyà lọ́dọ̀ ọlọ́ni ó ní torípọ̀ òun kú torípọ̀ òun ò rí nǹkan jẹ́ ń sáàrì òun orí nǹkan sínú wọ́n ń dó bì iṣẹ́ ọ̀kadà gbá mọ́tò jálẹ̀ ọ́n torípọ̀ oorun torípọ̀ torípẹ́ kò rí dùn òun ò ní dúpẹ́ fọ́lọ̀ irú ẹni bẹ́ẹ̀ yóò tún torí nínú súrà ń

ó kọ míì tí Suratul Fatiha tó ń jẹ́ wàyíkọ́lù láà àsọ̀láàt a máa ń pè ní súrátù sọ̀láàt súrátù súrátù súrà àrùn so orí tó bá fẹ́ kírun láì tí rẹ̀ dáadáa ọba kaba kọ́ra ẹnìkan fẹ́ kírun ẹnìkan قل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب ọba kaba kọ́ra délẹ̀ kò dá lé lè dẹ́pẹ́ wo yí wákàtí tí èka bá kọ́ra wà ka wá di onírun lọ́dọ̀ ọlọ́ wà láìpọ̀ ní wo ó ní pé ah, ẹwọ̀n mi wákàtí mẹ́ta mo farun gangan kọ̀ wá kàfáàtíà lọ́dọ̀ ọlọ́run kò ní òun ẹnìkejì wá dé mọ́sálásí òun bá ara ṣe Allahu akbar bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim ọkàdélẹ̀ gbọ̀yẹ̀rẹ̀ ní mọ́gbòrò òbí àdìyẹ ọba fi súra tó kéré kan sí oníkulù Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa aláwọ̀ wà láì rẹ̀ lálàáfíà ní wákàtí méjì ààbọ̀ wákàtí mẹ́ta mẹ́rin lọ tí ọ̀ka fátíà torí pé súrà tá a fi máa ń níran onítọ̀ ti gbèjì sílẹ̀ alhamdulillahi rabbil alamin àfáà ní wípé nínú àwọn orúkọ eléyìí tí súrà kí ni ìwòsàn a máa ń pè súrà yẹn bẹ́ẹ̀ so orí súràtù fàtíhà ìwọ tó bá mọ̀ tó bá mọ̀ súrà yẹn dáadáa àìsàn sí ẹnìkan so orílẹ̀ ìtẹ́mi ti nílẹ̀ experience àìmọye èèyàn kèsí èèyàn méjì mẹ́ta mẹ́rin márùn-ún ìlọ́lọ́run ti lo sábà bí fàtíà àtàwọn áyà mẹ́bẹ̀ẹ́ kò sí yóò gánà tọ́lọ́run ti lò ní sábà bí ìwòsàn wọn kódà láìsàn tàgbẹ́dọ̀ ṣútù táwọn ṣútù òrùkù kódà ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa táàjọ wà nílọrin láyé ìjọ university of Ìlọrin ó ti pè mí rí ustaz sẹ́yìn máa àdúrà kẹta tó máa ń jọ kan tẹ́lẹ̀ láti ní sọ̀rọ̀ káwọn akápátì àti kò sí yìí àwọn fi àwọn lò fẹ́ nìkan ọlọ́run bẹ̀rù sábàbí dáadáa ah ó ní wàláhì ẹni yẹn rí ó sì lálàáfíà tọ́ ọba ní mọ́nì tọ́ bá dìpẹ́ nìkan àìsàn ṣe wọ́n lọ ṣútù kò ló ẹka fátí àwọn omi fún ẹni ọmọ àwọn omi yẹn ó tó lè fi kò sí yìí sí fátí ìwòsàn ni ìwọ tọ́ ọfẹ́ kàkọ́ wá jẹ́ ẹni tọ́kàn rẹ mọ́ tí wọ́n gán bá jọta ọlọ́run kọ́ ọka fátí àwa mílíọ̀ kò ní wúlò fún ọ tó ní pé tó ń kà bí ìgbà tó ń sọ rárá ni ṣùgbọ́n wọ́n tí wọ́n gán jẹ́ mùsùlùmí tó ń kírun déédéé ọ̀rọ̀ wá dojúmọ́ ọlọ́mọ aka fátí òde o lè ka fátíà sínú oyin kọ́ ọmọ ẹlá oyin ọ̀là láàáfíà ka fátíà sínú òróró zaitun náà fi para ọ̀là láàáfíà ka fátíà sínú omi zẹ̀mìzẹ́mì omi zamzam ka sínú ẹ̀mọ́ ọmọ ọ̀là láàáfíà Imam Ibn Qayyim ọ̀rọ̀ tó lágbára ló sọ nípa rẹ̀ àṣẹ súra yẹn súra àwòsàn ni alhamdulillah ìrọ̀lẹ́ wọ́n tó máa ń pè ní wàyùkọ́lù láà àrùkúyà wọ́n máa ń pè súrà yẹn ní rúkíyà ní ah, ẹsẹ̀ rúkíyà ọmọ yẹn ọba bẹ́ẹ̀ ṣe rúkíyà fún yẹn ara súrà tó fi kún òun ni fatiha torí gangan tàbá sọ̀rọ̀ rúkíyà àwọn èèyàn máa ń rò pé ẹni ló bá ń bẹ láàrẹ̀ máa ń ṣe rúkíyà fún orí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ rárá sí orí rúpíà àwọn áyà àṣọ àwọn áyà òsàn òun ni àwọn áyà kíla pé àwọn áyà ìṣọ́ ìwòsàn òun ni Suratul Fatiha sóyà ní oyé tẹ́nìkan bá ti wá ń kà yóò máa lálàáfíà tẹ́nìkan bá ti ń kà ìwòsàn ó máa jẹ́ tiẹ̀ ibò kó o máa kàánú omi kó o máa kà sínú gangan máa kà á kó o máa fi bẹ́ lọ tó o bá ti lẹ́ǹkà ṣìfáwù ọmọ ṣẹlẹ̀ sí ọ torí pé arọ́kọ súra yìí òun ni súrọ́tù àṣìfà súra kíni ìwòsàn so tó wá rí súra yìí nínú àwọn orúkọ rẹ̀ òun náà ni alwákíyà alkíni so orí kí ló kú lórí rúkíyà tí mo sọ tán yẹn ó ti ṣẹlẹ̀ rí tọ́já sí àdísì Bukhari àti Muslim tó ń sàlàyé nínú ọ̀sẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lójú ayé ànábì sallallahu alaihi wasallam ẹnìkan tí ejò tó sánjẹ tí àkéèké tó ṣe kéne tó sánjẹ sóyébà ní ìsàdísì àbúṣẹ̀ yìí nílò òdìrí ni súrà tí wọ́n kà fún tó rà àkéèké fi jáde òun yes tí mọ́ni bá ń bẹ fún ọkọ̀ bá ti gbé ẹ̀ka fáti àsìkò omi fún ẹ bá fi fọ́ ibi tí nǹkan ti gan yẹn pẹ̀lú àṣọ ọlọ́pọ̀ ní ìnira fún torí pé ara tí súra yẹn wúlò fún ni pé àwọn tó bá jẹ́ orí burúkú ọgbẹ́ burúkú lára ẹni máa ka fáti àsìbẹ̀ ìwòsàn ti dé ara ọkọ̀ tí súratul Fatiha tún jẹ́ òun ni alùwákíyà súratul wákíyà tá a bá ń sọ̀rọ̀ wákíyà òun náà ìsọ́ni súúrà ìṣọ́ súúrà ìdáàbòbò súúrà fi àlàáfíà tó péye sáàrẹ ni àṣífàtí àrókọ rẹ̀ nìyẹn àrókọ rẹ̀ ni alkáfíà o lè pè ní súúrọ́tù káfíà súúrọ́tù kíni káfíà káfíà ni wípé ìtó ti tóyàn súúrọ́tù lè bá jẹ́ nínú sẹ̀mí ayé rẹ̀ Súrọ́tùlù Fátíà tí ọ̀tá bá pọ̀, téèyàn bá ń ka Fátíà àwọn ọ̀tá rẹ̀ wà lọ́wọ́ ṣẹlẹ̀ sí wọn, jẹ́ kán máa fojú burúkú wọ̀, jẹ́ kán lọ gba ẹyẹ nítorí tiẹ̀, jẹ́ kán lọ gbẹ́lẹ̀ nítorí tiẹ̀. Gbogbo ń tán bá sí láburú wà láyẹ̀ so orí tọba ti ń ka fáti àlọ́pọ̀lọpọ̀ àwọn ẹni bú àwọn èèyàn bú àwọn àjẹ́ ilé àwọn oṣó ilé àwọn olójú burúkú àwọn elénìní àwọn oníkèéta àwọn tínú wọn èédùn sọmọ ọlọ́mọ àwọn sínú wọn èédùn tọ́lọ ń bá sórí fún wọ́n rọmọ ọlọ́mọ tó kọ́lé wọ́n mọ̀ lórí burúkú wọ́n rọmọ ọlọ́mọ tó gùn mọ́tò inú wọn mọ̀ bàjẹ́ wọ́n rọmọ ọlọ́mọ tó ń ṣe dáadáa inú wọn ṣé orí tí wọ́n máa ṣe máa ka fátíà àṣẹ́tọ́ ọba ti ń ka fátíà àáfàá ní súrà yẹn ó ti tó ọlọ́run tó máa fi sọ rẹ̀ sọ wa yóò máa fa abó rẹ̀ bù wá yóò jẹ́ kí súrà yẹn ó tó wa níbi gbogbo nǹkan alhamdulillahi rabbil alamin so bá rí gbogbo àwọn ọkọ̀ tá a sọ yìí àtàwọn ọkọ̀ míì tá a tún lè sọ ó fi sọ fún wa pé fátíà ìyá kùránì ni tá a bá sọ pé ìyá nǹkan ọmọ pé láìsí ìyá kò sọmọ ìyá kùránì umul kìtàbì tó yé ní ìsẹ̀ òun ni fátíà gbogbo ẹni tó bá kírun tí ọba ti ka súra yẹn kò níran ọ̀tá ọlọ́run ọba ni irú ẹni bẹ́ẹ̀ yóò dọ́dọ̀ ọlọ́run lẹ́ni tó já sí wípé inú ọmọ bí ọlọ́run sí ọlọ́run mọ́jà àríbí náà rẹ̀ aláhàndòláàrí jàmá tó bá wá rí bẹ́ẹ̀ ẹ̀wà jẹ́ tó máa wo àwọn nǹkan míì nípa súrà yìí ibo ni súrà yìí ti kalẹ̀, àti ma ó kọ súrà yìí àtàwọn orúkọ míì àbáwọn oríkì tó tó ń jẹ́ ṣùgbọ́n mo ní súúrà yìí ti sọ̀kalẹ̀ àfọ́ àwọn àlàáláàmà Ibn Kathir ọlọ́mbá ni yọ́n sí wọn wọ́n ní súúrà yìí makíyà tán wọ́n ní maka ló ti sọ̀kalẹ̀ ibo ló ti sọ̀kalẹ̀ jẹ́mà a ní maka ni sórí gbogbo súúrà kùránì wọ́n fún ní ìlú méjì péré wọ́n fún ní ìlú mélòó ìlú méjì péré òun ni wọ́n fún ìlú méjì péré òun ni wọ́n fún gbogbo súra kùránì gbogbo súra kùránì ìlú méjì péré ni wọ́n fún ìlú alákọ̀ọ́kọ́ òun ìlú mẹ́kà tá a bá sọ pé súra kan sọ̀kalẹ̀ ní mẹ́kà láìtì rẹ̀ dáadáa ó lè sọ̀kalẹ̀ ní mẹ́kà àti gbogbo àwọn agbègbè rẹ̀ mẹ́kà àti kíni àwọn agbègbè mẹ́kà tá a bá sọ pé súrà kan sọ̀kalẹ̀ lẹ́yìn mọ́kà ìlú tó tún ti lè sọ̀kalẹ̀ ní mọ̀dínà tá a bá ní súrà kan ó sọ̀kalẹ̀ ní mọ̀dínà mọ̀kọ́ sọ̀kalẹ̀ ní mọ̀dínà àti kí ni gbogbo agbègbè rẹ̀ àwọn olówó sọ pé mọ́kà òun ni súrà yìí ti sọ̀kalẹ̀ sí orí mọ́fẹ́kọ̀ ọ̀la etí o àwọn ọ̀rọ̀ tá a ti kọ́ sọ níjò ní ìka tó bọ́ sínú tẹ̀síìlì àti débi tí ó ti máa wúlò àwọn wo ló sọ wípé Mákà ló ti sọ̀kalẹ̀ ara wọn ni Abdullahi bono Abbas so ti rántí Abdullahi bono Abbas tá a sọ tán rẹ̀ ń jò ní pé ara àwọn tó mọ̀ tẹ̀síìrì nínú àwọn sàbí so ti rí túmọ̀ tá a ara àwọn tí ó tún já sí wípé wọ́n sọ bẹ́ẹ̀ láàfá àwa kọ̀tàádà sọ̀rọ̀ bá dákọ̀ kọ̀tàádà nínú àwọn tàbíùn táà ní wọ́n mọ kùránì jùmọ̀kánù wọn ni kọ̀tàádà òun náà sọ bẹ́ẹ̀ ó ní Mákà ló ti sọ̀kalẹ̀ ara àwọn tó tún sọ pé mọ́kà ló ti sọ̀kalẹ̀ òun ni àbúlá alíyà àfà àwà àbúlá alíyà sọ̀rọ̀ náà ti bá dákọ̀ ti ẹ̀ náà nínú àwọn tàbí ọ̀rún náà ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn àtàwọn míì wọ́n ní fátíà mọ́kà ló ti sọ̀kalẹ̀ ṣùgbọ́n wákílà mọ̀dáníyà tó àwọn kan nínú àwọn onímímọ̀ nínú àwọn àfó onítọ̀fsíìrì wọ́n ní sẹ́ẹ̀rí fátíà tẹ̀ ń wò yẹn mọ̀dáníyà tó màdàníyà tán màdínà ló ṣe kí ni òun ló ti sọ̀kalẹ̀ àwọn olóṣẹ́ lẹ́yìn ara àwọn tó sọ bẹ́ẹ̀ ni àfáàwà Abu Huraira nínà sọ̀hábà so ti rántí Abu Huraira táà sọ fún náà mọ̀ tafsir ara wọn ni òun ní màdínà ni àfáàwà Mujahid àwọn náà ní màdínà ni àfáàwà Atta tá aláwọn èèyàn máa ń pè ní àtà àtàbí àtọ̀ sọmọ rẹ bẹ́ẹ̀ kán máa pọ̀ àbúrò àtọ̀ kúmọ̀ àtọ̀ ìtumọ̀ àtọ́rù ni pé oore ọlọ́run ẹ̀bùn ọlọ́run afáwà àtọ́rù ọmọ yasar àwọn náà ní Madina ní fàtí àti sọ̀kalẹ̀ wà zùúrí ìmáàmù zùúrí nínú àwọn àfọ́ òní tefsir nínú àwọn àfọ́ òní àdìf nínú àwọn àfá ńlá nínú ọjọ́ ìkòun ni wọ́n àwọn náà ní Madina ní àfá aláwọn kan ti ẹ̀wà sọ wípé fàátì àtẹ́rùwò yìí násàláti màrùnọ̀táì násàláti màrùnọ̀táì ẹ̀ẹ̀mejì òun ló sọ̀kalẹ̀ alákọ̀ọ́kọ́ ó sọ̀kalẹ̀ ní Mákà ẹlẹ́kejì ó sọ̀kalẹ̀ ní Màdínà so ráwọn tá ń sàlàyé yìí ìwọ́n tó ọba jákẹ́kọ̀ọ́ ọmọ gidi ọmọ wa kọ́ọ́lẹ̀ níjọ́ tí wọ́n náà bá ń sàlàyé ẹ̀ báwọn yẹ̀ pé a fẹ́ túmọ̀ fátíà fúnra wa lónìí ọwá mú ìwé tọ́ ọkọ̀ orú tẹ̀sírì yìí sí wọ́n á wàlá ìdẹ̀ ẹ̀bá rí àwọn àmìdì ti mọ́ kí ó gan wọn nígbà tó tú fátíà fún wa wọ́n wá sọ báyìí ó ní fátíà ìtọ́sẹ́kù fátíà rí àwọn ọkọ̀ tí ń jẹ́rè ìtumọ̀ fátíà gangan rí ìtumọ̀ àwọn ọkọ̀ tí ń jẹ́rè fún ah ẹbá ní àìmọ́mù wa nàíyìn wọ́n ti di àpò onítẹ̀síìrì ńlá wọ́n ti di onítẹ̀síìrì ńlá gidi látara kíni látara àwọn àlàyé táwọn náà ti gbọ́ rí tán ṣe kíni tí wọ́n kọ sílẹ̀ àwọn ọmọ ló sọ eléyìí só orí àwọn wọ́n nígbà àkọ́kọ́ ó sọ̀kalẹ̀ nínú ìlú Mákà wọ́n nígbà kejì ó tún wá sọ̀kalẹ̀ ní ìlú kíni ìlú Mínà farabalẹ̀ àwọn nínú àwọn àfá àtúnsọ tó yàtọ̀ sí mẹ́tẹ̀ẹ̀ta tá ti sọ ìwọ́dọ̀rọ̀ mélòó báyìí lórí sísọ̀kalẹ̀ wá tí àwọn mẹ́ta àwọn kanímàkà ló ti sọ̀kalẹ̀ àwọn kanímàdínà ni àwọn ṣùgbọ́n àwọn kan nínú àwọn onímọ̀ gẹ́gẹ́ bí àfáàwà abúláìfì àsàmàrkọ́ndì àfáàwà abúláìfì àsàmàrkọ́ndì àwọn sọ wípé ẹ̀rí anna nisfa nazala bi makkata wa nisfa al-akhara nazala bi madina wa huwa garibun jiddan imam ibn kathir wọ́n láàrin nínú àwọn àfáà bí abúláìfì ará àsàmàrkọ́ndì òun sọ wípé fatia ó ní ìdajì rẹ̀ ó sọ̀kalẹ̀ ní maka ìdajì rẹ̀ ó sọ̀kalẹ̀ ní madina bàbá ibùdó kẹfì wọn jẹ́ ó tutù wọ́n ní kọ́rọ̀ tí àfà àwọn àwọn láìfì àsàmàlẹ̀kọ́ndí tí wọ́n sọ ìgẹ̀rí ibù jídá à ọ̀rọ̀ tó jìnà tí òkúrò ọ̀rọ̀ yẹn sàjòjì pọ̀ ọ̀fẹ́sẹ̀ rẹ̀lẹ̀ ṣùgbọ́n mọ̀nà kúrútù bí ọgbà wá nínú tẹ̀sí rẹ̀ látọ̀tẹ̀ mo rò pẹ́lú tí yà bí ó yẹ bá wọn almohim ọ̀rọ̀ tó fẹ́ rinlẹ̀ jù ní wípé fàtíà maka ló ti sọ̀kalẹ̀ jama ọ̀rọ̀ yẹn ló fẹ́ ṣe kí ni òun ló fẹ́ fi ẹsẹ̀ rinlẹ̀ jù so wá rí bá a ṣe ń sàlàyé lọ ìwọ́sàmọ́ bá níbọ̀ àwọn àfáà tó wá mú àwọn àlàyé wá áyà mélòó ní ń bẹ nínú fàtíà tí gbogbo àwọn àfáà tí wọ́n yapa ẹnu lórí ẹ̀ òun náà ni wípé ááyà méje òun ló ní bìláàfì láàfin bàbá Ibn Kathir wọ́n lẹ́nu kò lórí ẹ̀ kò sí àpọ̀ ẹnu adẹ́gbogbo àwọn onímọ̀ wọ́n gbà pé sọ́ọ̀tì lùbá fàtíhà contains only seven verses ááyà méje péré òun náà ní bẹ nínú sóra yẹn alhamdulillah so orí súra yẹn tá a sọ báyà méje òun ló wà nínú rẹ̀ ìyàtọ̀ tó wá wà níbẹ̀ tàbí kí n sọ pé ìyapa ẹnu tó wà níbẹ̀ òun ni wípé bóò láṣe máa kàá bóò láṣe lè káyà méje ọjọ́ torí ọlọ́run farabalẹ̀ níbi tá dé gbogbo àwọn àfẹ́ẹ̀sìn wọ́n gbà wípé àyà méje òun ló ń bẹ nínú súrà yẹn wọ́n gbà bẹ́ẹ̀ kò sí wàhálà níbi eré kò sí wàhálà rárá ṣùgbọ́n akẹ̀rí àwọn kan àwọn ẹ̀ta oró ẹ̀ta nínú àwọn onímímọ̀ àwọn láyà mẹ́fà òun ni fátíà ní tó bá rí fìlà àfùtù wà ń bẹ̀ nìyẹn àwọn wọn náà sọ eléyìí tí wọ́n sọ wípé ááyà mẹ́fà ló ní alákọ̀ọ́kọ́ nínú wọn ni àáfà àwọn amúrù gbónà rùbẹ́ìdì àáfà àwọn amúrù ọmọ rùbẹ́ìdì òun sọ wípé ááyà mẹ́jọ ni máa gbọ́ mi o àáfà àwọn amúrù ọmọ rùbẹ́ìdì òun lááyà mẹ́jọ òun ni fátíà ní ọ̀rọ̀ tó sọ yìí ṣáàzán ọ̀rọ̀ tí ò kọ́mọ̀ ni ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ rinlẹ̀ ni àfáàwà hussein àlìjáàfí kèése hussein tó ń tó ìpínlẹ̀ kan yẹn àfáàwà eléyìí àfáà hussein àlìjáàfí ni àfẹ́ ẹ̀lẹ́rẹ ọlọ́bánisẹ̀ hussein ti wà ìrìnlẹ̀ lẹ́rẹ̀ bẹ́ẹ̀ àfáà hussein àlìjáàfí òun sọ wípé síta ó ní àyà mẹ́fà òun ni fátíà ní tá a bá rá bí ọ́ wípé ta ló sọ fáyà mẹ́jọ òun ni fátíà ní kí ni ọjà ń sà amúrù ọmọ ọ̀bẹ́ìdì amúrù ọmọ ọ̀bẹ́ìdì tá a bá bí ọ́ pé ta ló sọ fáyà mẹ́fà òun ni fátíà ní òun làáfà àwọn hussein àjáfú bàbá ìlú kẹfì wọ́n ní àwàdánì lọ́kọ̀ọ́lánì ṣàdánì ẹ̀rí ọ̀rọ̀ méjì yìí ọ̀rọ̀ tí ò rinlẹ̀ ni ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ rinlẹ̀ ni kí wá ló fa ìyapa ẹnu díẹ̀ yìí wà iná mátàlá fún filbasmala hal iya tó mọ́ min awwaliha kamaru inda jumhur qurra ibẹ̀ láti wá mú ọ̀rọ̀ bàbá wa Muhammad bin sọ́ọ́lẹ̀ àlùfẹ̀mí a mú ọ̀rọ̀ wọn wá láàrin yìí bàbá Ibn Kathir wọ́n ní tó fa ìyapa ẹnu láàrin àwọn onímímọ̀ wọ́n rò wípé ṣé fàtíà ṣé bísímìláì ní àyà alákọ̀ọ́kọ́ àbí bísímìláì kò sí nínú kí o kò sí nínú àyà rẹ̀ tó jẹ́ pé ọkẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe bẹ̀rẹ̀ àwọn súrà tó kù mo rò bá ti rí dékì láàbù wáyé mà ẹja máa gbọ́n tí àwọn àfẹ́ǹsì tí wọ́n fi ra wọn tó ní tó gba sóyé ní ìsìn ìdìnà siratal mustaqim èyí tó wà siratal ladina an'amta alayhim ọwọ́ ni àyà kan tó mẹ́wọ́ gọ́yìrí mọ́gbùgbù bí alayhim wà lábọ́ọ̀lì àyà kan ṣùgbọ́n mi náà wà fà صراط الذين أنعمت عليهم آية مكتوبة غير المغضوب عليهم ولا الضالين àfáàwọn àánú ọmọ òbẹ́yìn tó láyà mẹ́jọ ni òun ka fáájì àkọ́mẹ́rẹ̀ súra ó tún wá gé àyà tó parí sí kí ni o méjì ọba dá mẹ́jọ sáà tí ní tọ́rọ̀ tó wà bá àríwá ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wo èwo lọ̀rọ̀ tó mẹ́rẹ̀ jù alìlì bá símọ́látù áyà tó ń mìíràn fàtíhà áwùlà bàbá sọ́jà lùfẹ̀mí àwọn náà fẹ́ sàlàyé ọ̀rọ̀ fún wa a wà mú ọ̀rọ̀ yẹn wá a mú ọ̀rọ̀ yẹn wá a mú ọ̀rọ̀ yẹn wá insha Allah so orí tí ọ̀jẹ̀ ká sàlàyé ẹ̀ òun ni pé a ti rí ọ̀rọ̀ mẹ́ta báyìí lọ́dọ̀ àwọn àfà ṣùgbọ́n a ní jùmọ̀ òwò ọ̀rọ̀ wọn lórí ilẹ̀ jù òun náà ní fáyà méje òun ní fájíà àwọn tó láyà mẹ́fà wọn correct àwọn tó láyà mẹ́jọ wọn ṣe kí ni wọn correct torí pa alárò ọkọ̀ fájíà ni sábọ̀rún ìmọ̀sáání ẹ̀yìn méje ọlọ́run ló dẹ̀ sọ nínú alukuraan tọ́lọ̀run bá ń sọ wípé wà lákọ̀ọ́dẹ́ ààfẹ́ ìnáà kà sábọ̀ àìlúmọ̀sáání ọlọ́run bá fúnra rẹ̀ ló pè àlùkùránì ní ẹ̀yìn méje ó ni wa ànábì dájúdájú àti fún ọ lẹ́yìn méje àti kùránì alápọ̀lé kùránì tó tóbi pẹ̀lú eléyìn ó ti jẹ́ kó yé wa pé àṣẹ kùránì ááyà méje ni torí bọ́lọ̀ tó sọ bó láàṣẹ wá ka áyà méje yìí bàbá sọ́lẹ̀ àlùfẹ́ mi máa gbọ́ ọ̀rọ̀ tí wọ́n fi wá wọ́n ní fi ádá ìlà fún bẹ́nà lọ́lámà àwọn onímọ̀ wọ́n fi mọ̀ ara wọn àwọn onímọ̀ wọ́n ṣe kí ni wọ́n fi mọ̀ ara wọn fàmílù mọ́ yẹ̀kú iná áyà tó mìnà lè fàtíà àwọn kan sọ wípé sórí gbogbo dáadáa mẹ́mú àìdán tó lọ́nà tó àbá farabalẹ̀ ó lè dàrú àwọn alákọ̀ọ́kọ́ nínú àwọn onímọ̀ wọ́n ní fáátì àtẹ̀wò yẹn nínú ìfà wọ́n ní bísmìláì tẹ̀wò yẹn básmálà bísmìláì rahmanir rahim òun làwọn ènìyàn ní ohun básmálà wọ́n ní sẹ́ rí básmálà tẹ̀wò yẹn ara fáátì àmì òun sì láyà alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ ó ní wàyúkọ́rọ̀ bíá jára fi sọ̀ láti lè jà àríyá fi sọ̀lá tí alìjà àríjà wọ́n ní a máa wá kà sókè níbi ìrun tá a bá ń kéwú rẹ̀ sókè sórí gbogbo àwọn mọ́sálà tá à ń yanjú wàláhì àwọn mọ́sálà tó wẹ́ ni ṣùgbọ́n torí báwọn àfẹ́ẹ̀sì gbogbo nǹkan tó bá jọ máa ń kẹ ẹ̀sìn ìrìn ìfọwọ́ yẹpẹrẹ mú wọ́n ṣàlàyé ẹ̀ kọ́ mọ́ bá àdàrú mọ́ wa lójú ajẹ́pẹ́rẹ́ ìsìn ìwọ tí wọn náà bá dúró lórí mọ́sáàbù Suratul Fatiha ara àwọn kíni ara súra Al-Qur'an òun ni ní tí ó padà máa ṣẹlẹ̀ òun wípé a wà á gbà lẹ́mẹ̀ẹ́wà wípé a gbọ́dọ̀ kà sókè a gbọ́dọ̀ sí kíni a gbọ́dọ̀ kà sókè tọ́ọ̀ ti wá kà yóò túnmọ̀ sí wípé kíni o mọ́sáàbù rẹ̀ kò yọ dáadáa ni ẹ̀ àwọn tó sọ báyìí wọ́n ní ìrùn tàbá fẹ́ kí ó sókè bí ìrùn súnmọ́ bí ìrákà lè jẹ́ àkọ́kọ́ ní magbidi àti ṣáyì Allahu akbar bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim àwọn àfáà tó ní pé ááyà kan ló jẹ́ nínú Fatiha mo rò pé mo yà bí òye bá wọn àwọn míì dẹ̀rí nínú wọn wọ́n ní látẹ̀sí hù ilá bí kìrọ átìlì basmala ní annaha nínà lùfà àti ha àwọn àfáà tí wọ́n dúró rí pé àní bísmì ara áyà kan ni nínú fátíà wọ́n rí pé ní tí ò bá ti lè ka bísmì láì ìwọ̀n rẹ̀ rọ̀ fáátì ààrẹ ọ̀la láàfíà tí fáátì ọ̀bá sì ti lálàáfíà òun náà ṣe kí ni o kódà sórí àáfàá wa wọ́n wá mú ọ̀rọ̀ kan wá wọ́n nínú súnmọ́nù lòkúrọ́ ti àáfàá wa báyà kì volume 2 page 45 àti súnmọ́nù àáfàá wa àdárọ̀ kútúní ní volume one tíra àwọn tó three hundred and twelve wọ́n láàárín àwọn ẹ̀rí kan tọ́já sí pé n tó ń ṣàlàyé ni pé yòfíìdù anaha aya tó ní àyà tì ha pé n tó súnmọ́ jù ní pé bísímìláì jẹ́ kan nínú àwọn aya fatiha bísímìláì jẹ́ nínú àwọn tani nínú àwọn aya fatiha jama sóyà bí òye

wàsábọ̀rọ̀ ìmọ̀fání òun náà sì ní ẹ̀yìn méje ó yà bí òye ní ìsẹ̀lẹ̀ ìwáyà yẹn òun làwọn tí wọ́n lọ síbẹ̀ yẹn lò pé àlóbi sọ̀rọ̀ láàrọ̀sà ó ń tẹ́lá kékeré ka alhamdulilayi ẹ mọ́ bẹ̀rẹ̀ lọ́ra ẹ ka bísíláì mọ́ sọ wá rí mọ́sálà yẹn kí n sáré yẹn bí nínú ááyà náà lọ́wọ́ ṣùgbọ́n tá a bá fẹ́ kà nínú ọ̀rọ̀ àkàjẹjẹ àwọn ọ̀sán méjèèsì ara fáti àwọn ara fáti àná ni ṣùgbọ́n àkàjẹjẹ a ṣe kí ni o àkàṣú fáàdẹ̀dẹ̀ ara kàjẹjẹ tẹ́nìkan kò ní lọ tá a bá tó wá fẹ́ gbé sókè bẹ́ẹ̀ bí irú àwọn ọmọ ṣubú ìmọ̀gbẹ́dẹ̀ ṣáyìí akẹ́rẹ̀kọ́lú alhamdulillahi rabbil rahim lẹ́yìn bàtà àti kàbísì láìsí kí ni o ló jẹ tá a bá wá kò òkè náà kò ṣe kí ni o kò ṣe nǹkan kan ọlọ́ba ní kẹrù bá wọn àbẹ́sì bàbá ní wà mí ní wọn mọ́yà kúlù iná aláìsàt mìíràn fatiha wà láàkí nà á yàtọ̀ mùsùlùmí ibi ọ̀rọ̀ kejì yìí tá a bẹ́ẹ̀ sọ ìlàwọ́n sọ̀pọ̀tì wọ́n láwọn tó sọ bẹ́ẹ̀ wọ́n ní sẹ́ rí bísmìláì wọ́n ní kìí sááyà kan nínú fátíà kìí sára fátíà pé áyà kan ṣùgbọ́n áyà kan ni tó dádúró nínú kùránì ó dádúró níbẹ̀rẹ̀ fátíà ọdádúró níbẹ̀rẹ̀ alìlọ́m ọdádúró níbẹ̀rẹ̀ nìsáì ọdádúró níbẹ̀rẹ̀ maida ọdádúró níbẹ̀rẹ̀ àmìhàn ọdádúró níbẹ̀rẹ̀ àárọ̀ ọdádúró níbẹ̀rẹ̀ àǹfààl tauba mo ní bismillah ọdádúró níbẹ̀rẹ̀ yúnò ọdádúró níbẹ̀rẹ̀ ewu ọdádúró níbẹ̀rẹ̀ yusu ìbẹ̀rẹ̀ rọ́àdù ìbẹ̀rẹ̀ ibrahim ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ nahali ìbẹ̀rẹ̀ isra ìbẹ̀rẹ̀ ìdẹ̀rẹ̀ Maryam ìdẹ̀rẹ̀ tọ́a ìdẹ̀rẹ̀ àbíyà ìdẹ̀rẹ̀ hajj ìdẹ̀rẹ̀ mọ̀mínún ìdẹ̀rẹ̀ nur furqan shu'ara naml qasas ankabut rum lukman sajida ahzab bí kúránì ṣe lọ nìyẹn tí ma kà fún ọ lórí kọlọ̀bá ti sàwọn àfáà alẹ́sànrí bí wọ́n ṣe jẹ wá alhamdulillah jama tó bá wá rí bẹ́ẹ̀ àwọn tí wọ́n sọ báyìí nínú àwọn onímímọ̀ bàbá Muhammad bọ́nà sọ́lẹ̀ àlòfèmín nínú tafsiru ni wọn bàbá nígbẹ́ ọ̀rọ̀ yìí òun làwọn farama òun lọ̀rọ̀ òdodo wọ́n ní wa dalilu hadha annasu wa siyaqu sura wọ́n lẹ́rìí káwọn fẹ́ mú wá òun náà ni ẹ̀rí iná sùn táwọn ọmọ wá láìpẹ́ yìí àti tá a bá wo bí súra yẹn gangan ṣe wá bí súra yẹn ṣe wá gan ó ń sọ fún wa nípa pé bísmìláì sàáyà kan bàbá nínú súdá wọn ó lò ní pé ó ń bẹ nínú àdífẹ́ àbú rírà anna nabi sallallahu alaihi wasallam qala qala anábì sọ nínú hadith sórí yìí eléyìí tá a fẹ́ mú wá àwọn náà nínú kìtàbù sọláàtì ní báàbù ojú kòkòrò àti lè fàtíhà ní kúlè rọ́kà àdíìsì yẹn jẹ́ àdíìsì 878 àwọn àmọ́mí tó bá wọ́n àwọn àfọ́ ní àdíìsì bí ìmáàmù Tirmidhi bí ìmáàmù Ahmad ìmáàmù Abu Dawuda ìmáàmù Nasa'i ìmáàmù Ibn Majah àti mọ́mà àbdùnsá wọ́n nípa nẹ́bí sallallahu alaihi wasallam ó ní kọ́lá lọ́rù tààlá ọlọ́ọ̀bọ̀ bá lékè ọlá ń sọ láì ọ̀sántù sọlá tàbáyé wà báyé ní spaini èmi ọba mo pín láàrin tí ẹrú mi bá ti sọ wípé alhamdulillah rabbil alamin tó bá ní ọpẹ́ ní fọ́nà ọba gbogbo ayé ta'ala ọlọ́run kó sọ pé hamada ní abudi hamada ní abudi ẹrú mi dúpẹ́ fún mi ọba yìí oníkẹ́ tó pọ̀ ní tí ó kẹ́

ẹrú mi ń gbé mi tóbi ẹrú mi ń sọ pé mo tóbi ẹrú mi ń pọ́n mi tóbi ẹrú mi òun ló sọ bẹ́ẹ̀ o iyyaka na'budu wa iyyaka nasta'in tẹ́rú bá wá sọ pé ìwọ ọlọ́run nìkan ìwọ láàmú ẹjọ́sẹ̀ fún a máa ṣe ọ́ níwọ̀ nìkan ní sẹlómi lẹ́yìn rẹ̀ ìwọ láàsì máa wá ń lọ́wọ́ sọ́bẹ̀ a ní wá ń lọ́wọ́ lọ ta ni lọ ẹlòmíì tẹ́rú bá ti wá sọ ilé ọlọ́run bọ́ máa sọ pé àádá báyé ní wà báyé ní agúdí lé sfáìlì eléyìí wà láàrin mi àtẹ́rù mi apẹ́ sí méjì o wà ìdákọ́lá tẹ́rù bá wá sọ pé ìdí na sírá àtọ̀lmùstákìm asẹ́ tó bá wá rí bẹ́ ìwọ ọlọ́run ọba wa ọ̀wájú wa lọ sí ojú ọ̀nà òdodo ìwọ ọlọ́run fẹsẹ̀ wá nílẹ̀ sí ojú ọ̀nà tó wọ́nú sí tẹ́rú bá wá ń sọ lọ́bà tó ń sọ lọ́bà ọlọ́run á sọ pé á dálẹ̀ àbúdí wàlẹ̀ àbúdí màsáàlù sẹ́ẹ̀rí gbogbo tẹ́rù mi ń ìdínà sẹ̀rọ ọ̀tọ́ ni sẹ̀rọ ọ̀tọ́ lẹ̀bí ìlànà àmúta àlẹ́ yìí غير المغضوب عليهم ولا الضالين ti lè sọ báyẹn àdúrà ló ń ṣe ó ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ni ọlọ́run sọ pé wà ní ẹtẹ́rù mi bá tọrọ ìní ọlọ́run ṣe fún ọlọ́run wa a 36 èyí tó di mẹ́rìnlá lónìí ọlọ́run ṣe fún wa èyí tá a máa bẹ̀ ọ́ lẹ́yìn òní ọlọ́run ṣe fún wa èyí tá a bẹ̀ ọ́ lóru láìlátùlẹ̀ kọ́dìrì ọlọ́run fi lé wa lọ́wọ́ aláàrùn bàbá níṣẹ́ rí ọ̀rọ̀ táwọn

bàbá ànábì ò dákọ̀ bá ìsìnlá ìdìrí wọ́n lè ò dákọ̀ kódà bàbá tó ní pé nínú sọ̀rọ̀ sọ̀rọ̀ Buhari nìyẹn sókìyé ọdún wà ní sọ̀rọ̀ Muslim náà bàbá ní wípé nínú àfà àdísì àfà wà náà sọ̀rọ̀ mamadi ó ní pé sọ̀láìtò khalifa nàbí sallallahu alaihi wasallam wà sórí anas olóhùn kí lẹ́yìn àdébí sallallahu alaihi wasallam òun tó kírù lẹ́yìn àbúbákì òun tó kírù lẹ́yìn ìwọ̀nrù tàlótọ́ lórí mọ́nà ọ̀dọ́ ó ní tọ́bára fẹ́ bẹ̀rẹ̀ wọn òun ìdá akọ bísímì láìmọ̀ náà ó ní wọ́n máa sórí àwọn àfáàrà níṣẹ́ ìwádìí àwọn míì ní kéèsì pé wọn yìí kà wọ́n máa ṣe kí ni o wọ́n máa ń kà jẹ́jẹ́ ó ní wọn yìí kà níbẹ̀rẹ̀ kìlọ́wà wọn ìdẹ́ ẹ̀ka lẹ́yìn nígbà àbábẹ́ fàyọ́mẹ̀ ní pé tó bá jẹ́ para fáàtì àná yẹ ká ṣe kíni o kan kà sókè ìlànà máwọn àfáàtì lára fáàtì àná àwọn aláṣẹ kíni o kan kà sókè bàbá níwà ní mọ́rọ̀ láyé jẹ́ àrò wọn èé kà sókè ni o bàbá ló sọ báwọn só ti yé ní ìsìn wọn ní wọn èé kà sókè ni o wọn èé kà sókè jọmọ tó bá tí wọ́n ń sàlàyé lọ fún wáyé a máa wá tẹ̀síwájú láti bí ìlọ́lọ́la àníṣe bísímì láìsẹ́ sára fátíà ni àbí ìsára fátíà nínú ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ àti mú ọ̀rọ̀ méjì wá àwọn àlàyé tó kù a máa wá fi kún tá a máa wá bá lọ abẹ́lọ́ bí àṣìlẹ̀ ìtumọ̀ fátíà ọlọ́dún ó kù fún aláyà tí yóò kú ìdàkùnrin ṣe wá lẹ́rú tí wọ́n lọ́wọ́ kẹ́ wọ́n sì wá lẹ́rú tí ó kí